gbogbo ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún ní gbogbo orílẹ̀-èdè àgbáyé àbí bóyá bíi ó fẹ́ tó mẹ́rìndínláàádọ́rin ìyẹn sixty six countries ló máa ń ṣe àjọyọ̀ ọjọ́ tí ìbànújẹ́ rògbòdìyàn wàhálà àìbìkítà àìní ìtọ́jú tó péye lọ́tọ̀dọ̀ àwọn agbanisíṣẹ́ sí àwọn tí wọ́n gbà síṣẹ́ ó dé òpin ọjọ́ ìdàbí ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ láti máa fi ṣe àjọyọ̀ wípé à adúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé àwọn tó ń gbà wá síṣẹ́ wọ́n tẹ́tí sí ohun tí a fẹ́ ní ti ọdún yìí orílẹ̀-èdè nàìjíríà ń darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ wọn ìyẹn bíi sixty six countries tó ṣe àjọyọ̀ ọjọ́ àwọn òṣìṣẹ́ May Day Workers Day ẹ ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ọba ìdùnnú wọn ló ṣubú layọ̀ nítorí pé gbogbo ẹ̀hónú wọn awuyewuye pé à owó tẹ̀ ń fún wa yìí o ìjọba afẹ́kẹ́ fi kẹ́ bọ́wọ́ lù kẹ́ gbé sókè ju ti iye tá à ń gbà lọ nítorí kíni ọlọ́wọ́ táwọn ń gbà kò tó ń ṣe nǹkan kan mọ́ kò tó mọ́rán kò tó iléèwé owó iléèwé ọmọ san kò tó owó ilé san owó tàn fi ń wọ mọ́tò gan pàápàá ó ti kó gbogbo owó táwọn ń gbà lọ. ẹ nígbà tí wọ́n gba irú ẹ̀kúnwó báyìí lẹ́yìn bíi ọdún mẹ́jọ tí wọ́n gbà sẹ́yìn nínú ọdún yìí ìjọba àpapọ̀ wọ́n gbé ìgbésẹ̀ wọ́n fi òpin sí awuyewuye iye tẹ̀ ń fún wa eighteen thousand méjìdínlógún ẹgbẹ̀rún méjìdínlógún wọ́n fi òpin sí wọ́n wá sọ di ọgbọ̀n ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n thirty thousand naira ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ òṣìṣẹ́ owó tó kéré jù tí wọ́n gbọ́dọ̀ máa san fún ó nìyẹn ni nǹkan tíjọba fi ọwọ́ lù ṣùgbọ́n pẹ̀lú eléyìí náà àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan wà ń bẹ wọ́n lẹ́yìn tí ẹ bá yẹ pé ilẹ̀ ọmọ òṣìṣẹ́ yín kò tó márùndínlọ́gbọ̀n twenty five ẹ̀yin ò láǹfààní láti san iye owó gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jù lọ tó gbọ́dọ̀ máa san. Hmm. eléyìí ni a ní ká wá gbéyẹ̀wò lónìí lórí ètò lágbo òṣèlú bẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa adéjọkẹ́ bákàrè lórúkọ tèmi atọ́kùn ètò lágbo òṣèlú àti bọ́ sí gbòòrò àlọ́mú nǹkan wá ọ̀kan lára àwọn ògbóǹtarìgì tí ó tó dá ìtọ́lẹ́nu ìgbín obìnrin ni wọ́n wọ́n darapọ̀ mọ́ mi lórí ètò lónìí tó bá tákòókò a máa fojú wọn hàn àwọn gá tún dárúkọ wọn fúnra wọn fún yín láti mọ̀ pé ọ̀rọ̀ òṣìṣẹ́ kì í ṣe ohun tí èèyàn fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú tí a bá máa wò ó wọ́n ní pé bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn ni àǹfààní wà fáwọn òṣìṣẹ́ láti máa ṣe àjọyọ̀ nítorí pé kò sí bó ṣe fẹ́ tó náà wọ́n ní bí ẹni tó bá gbani síṣẹ́ bó bá kókè bó ti mọ̀ kó kéré mọ́ òun náà sì lọ̀gá ẹni pẹ̀lú ọ̀rọ̀ ní tùbí ìnùbí wọ́n sọ ní tòótọ́ ṣùgbọ́n gbà tí owó ẹ̀kúnwó yìí dé báwọn òṣìṣẹ́ ẹ jẹ́ ká wò ṣé ní kíákíá ni owó ìmọ̀ àbẹ̀rẹ̀ ti jẹ́ sísan wọ́n nígbà tí owó ìjọba àpapọ̀ yẹn budget tó bá ti fọwọ́ sí ìjọba àpapọ̀ ní àwọn máa bẹ̀rẹ̀ sí san ní wàràǹsẹ̀sà ní kíákíá ṣùgbọ́n kó tó di pé ìjọba àpapọ̀ sọ ilé àwọn nínú ìwádìí tá a ṣe ọ̀rọ̀ tó ń jáde nípa ìjíròrò lórí ọ̀rọ̀ owó yìí àwọn ìjọba ìpínlẹ̀ wọ́n ní ó dàbí pé àwọn ò lè san tó iye tí òṣìṣẹ́ ń béèrè fún wọ́n ti sọ pé twenty two thousand five hundred nígbà tó yá wọ́n tún sun sókè wọ́n ní twenty seven thousand naira làwọn máa máa san fáwọn òṣìṣẹ́ nítorí pé ipá kún àwọn owó tí wọ́n ń gbà látọwọ́ ìjọba àpapọ̀ owó tí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ tí wọ́n ń pín ìjọba àpapọ̀ ló ń gba èyí tó pọ̀ jù ń bẹ̀ tí wọ́n bá fẹ́ kí àwọn máa san ọgbọ̀n thirty thousand naira ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n fún òṣìṣẹ́ kí ìjọba àpapọ̀ kó bu ọwọ́ sí pé iye tán máa fún ìjọba ìpínlẹ̀ àbí ìjọba ìbílẹ̀ gan kó gbé pẹ́ẹ́lí kó lọ sókè sí bí bẹ́ẹ̀ kọ́ àwọn ò ní lè san táwọn bá dẹ̀ máa san àwọn máa ó máa dàbí pé àwọn máa ní káwọn òṣìṣẹ́ kan kí wọ́n lọ jókòó sílé ìwọ lọ fìdí àkókò tó lọ sinmi torí pé wọn ò ní agbára láti sanwó ẹ̀ ẹ̀yin aráalé tá a bá ní ká wò ní tòótọ́ owó tí ìjọba àpapọ̀ fi kún owó àwọn òṣìṣẹ́ ṣé ó tó bẹ́ẹ̀ àbí kò tó kí wọ́n fi kún un ọdún mẹ́jọ tí wọ́n ti fi owó kówó òṣìṣẹ́ gbẹ̀yìn kò náà ẹ̀ṣẹ̀ gbé ìgbésẹ̀ iye tí wọ́n ń gbà ní ọdún mẹ́jọ sẹ́yìn àti iye tí wọ́n fẹ́ máa gbà báyìí ǹjẹ́ ó tán ìṣòro àbí ṣé ó bá ìdojúkọ ohun tí wọ́n fẹ́ bá pàdé nígbà tán bá lọ sọ́jà ìtorí ọjà tí gómìnà ń lọ tí ààrẹ ń lọ ọjà ìkan náà ni ẹni tó ń ṣọ́ ibodè ìyẹn gateman ọjà ìkan náà ni òun náà ń ná àwọn ìyálọ́jà àwọn ti gbọ́ ipò ti fowó kún owó àwọn òṣìṣẹ́ àwọn onímọ́tò náà ti gbọ́ ìdílé ilé ìta fi lọ bá wọn Nigeria Labour Congress ìyẹn àwọn tí ó jẹ́ àjọ ẹgbẹ́ àwọn Labour Congress a lọ bá wọn pé ẹ tiẹ̀ wá sọ kí ni ìdí tó fi jẹ́ pé thirty thousand péré òun lẹ ní pé kíjọba fi kún owó yìí bó tilẹ̀ jẹ́ pé láti di ọdún méjì sẹ́yìn lẹ ti ń sọ títí di àkókò kó tó di pé wọ́n bu ọwọ́ lù ṣé thirty thousand ó kájú òṣùwọ̀n ìyẹn ni ìbéèrè àkọ́kọ́ tá a máa fẹ́ gbé yẹ̀wò mo fẹ́ kẹ́yìn ayẹra lé náà kẹ́ máa bá wa dé yàtọ̀ sí eléyìí àwọn tí wọ́n ní ẹ̀tọ́ láti gba owó yìí ìjọba àpapọ̀ ti ní kò sí ewu àwọn máa san ìjọba ìpínlẹ̀ ní táwọn bá máa san àwọn máa dá wọn kan dúró tàbí kí ìjọba kó fi owó kún owó tí wọ́n ń pín fún àwọn yàtọ̀ sí eléyìí wọ́n ní pé kùdìẹ̀kudiẹ àwọn òṣìṣẹ́ tó jẹ́ pé kò fẹ́ kójú òṣùwọ̀n àwọn máa bẹ̀rẹ̀ sí yọ wọ́n bíi pé kán ní wọ́n fẹ́ gbé iṣẹ́ fún ẹlòmíì kó tó máa ṣe ìyẹn casual labour tó máa dàbí eh, contract ìpè fúngbà díẹ̀ ló máa jẹ́ wọ́n tún na eléyìí náà sí etí àwọn èèyàn pé òun tán máa ṣe lélẹ̀ nínú ìpínlẹ̀ bíi mẹ́rìndínlógójì thirty six states àwọn ìpínlẹ̀ bíi ogún wọ́n ní kò séwu àwọn máa san torí àwọn ti gbáradì fún tẹ́lẹ̀ àwọn yòókù ni àwọn ò tí ì rò pé àwọn lè san àwọn sì ń dúró di ìgbà tí àwọn ìgbìmọ̀ táwọn gbé kalẹ̀ fún àpẹẹrẹ ìpínlẹ̀ Kwara wọ́n ní àwọn ń retí àbájáde ìwádìí tí àwọn ìgbìmọ̀ táwọn gbé kalẹ̀ tó máa ṣe lórí ẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun náà ní àwọn ń gbo sáì tábà wò Kánò ní kò sí ewu àwọn ṣetán láti san àtàwọn ìpínlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n sọ fáwọn ṣetán láti san òun la fẹ́ gbéyàwó lórí ètò lónìí àlejò mi máa bá wa dá sí ọmọ àyànnàná ẹ̀ lórí ọ̀rọ̀ ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ báwo ni ó ṣe máa rọrùn fún wọn láti san ohun tá a fẹ́ gbéyàwó ni pé workers Nigerian workers welfare package any hope ìgbé ayé ìrọ̀rùn tó dé bá àwọn òṣìṣẹ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣé ìrètí wà nínú ẹ̀ òun la fẹ́ gbéyẹ̀wò lórí ètò lágbo òṣèlú lónìí a máa dókè lọ́hùn ná ṣùgbọ́n kí n tó lọ sókè lọ́hùn ẹ má gbàgbé pé a na ìbéèrè kan sí afẹ́fẹ́ fún ẹ̀yin ènìyàn ó ṣe ni láàánú ó jẹ́ ohun ìwúrí fáwọn kan ó dàbí pé kò sẹ́ni tó gbà á nínú àwọn tí wọ́n fi ṣọwọ́ a ti sọ wípé tí ẹ bá máa dáhùn a sọ ní pàtó ohun tí a fẹ́ ẹ̀yin tí ẹ ti dáhùn ẹ ẹ fi bẹ́ẹ̀ gbà pàápàá jùlọ ní ti àkọ́kọ́ ta kọ́kọ́ náà sórí afẹ́fẹ́ sójú amóhùnmáwòrán ìyẹn nípa ti ààrẹ àkọ́kọ́ ààrẹ la pè kì í ṣe olórí ìjọba bíi prime minister kì í ṣe ọba obìnrin àwọn míì dárúkọ pé ọba obìnrin nítorí eléyìí òun lọ ṣe fẹ́ ní tọ̀sẹ̀ yìí àní na ìbéèrè sáfẹ́fẹ́ a fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ wo ohun tí à ń gbé yẹ̀wò nítorí pé tẹ́ ẹ bá fẹ́ dáhùn a ní kẹ́ ẹ pè wá a ní kẹ́ ẹ fi ìdáhùn yín ṣọwọ́ ni tẹ́ ẹ bá fi ìdáhùn yín ṣọwọ́ ẹ̀yìn ìbéèrè yín ẹ sọ ibi tẹ́ ẹ ti pè wá tẹ́ ẹ ti fi ìbéèrè ṣọwọ́ wá ẹ tún wá dárúkọ yín bóyá ìpínlẹ̀ Èkìtì ní í sìn àbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ kọ síbẹ̀ ẹ wá dárúkọ yín ẹ wá ṣẹ̀ fi sí ìbéèrè tí a béèrè lọ́wọ́ yín bá a ṣe fẹ́ kí ẹ máa ṣe lélẹ̀ ẹ má pè wá ẹ kàn fi ìdáhùn yín ṣọwọ́ sórí nọ́mbà tá a nà sí orí ojú amóhùnmáwòrán yín afẹ́délé agbára náà tá a bá padà dé màá fi ojú àlejò mi hàn yín ní pẹrẹwu ẹ má ẹ wá nǹkan fìdílé ẹ má tì lọ lágbo òṣèlú ó sì ń tẹ̀síwájú.